Key Media bring the work closer to your doorstep. Ẹ̀yin èèyàn, ẹ wo bread hundred naira. Ẹ wo bread hundred naira o. Ṣé rí bread hundred naira? Adé ń sọ wípé one nine. àwọn kan dẹ̀ ti ń support one Nigeria one Nigeria. Can you see this please? Can you see this? Ẹ wo bread hundred naira. Ṣé ti rí ẹ wo bread hundred naira? Ẹ wo ẹ wo bread hundred naira. Ẹ wo ẹ wòran ẹ jọ. Ṣé lè ṣé lè yí ọmọ yìí kiri? Ẹ wo bread hundred naira. Ẹ wo bread hundred naira. Ẹ wòran. Ṣé rí bread hundred naira? mo kọ̀ pé kí nǹkan tiẹ̀ ṣe experiment mo fẹ́ wo èlò ni wọ́n ń ta bread ládùúgbò òun ni mo lọ́nsìn ni mo ní mo fẹ́ ra bread hundred naira tẹ́ bá rí ní two hundred naira gan ẹ̀rọ ọlọ́run máa bà yín mo ní kó fún mi ní hundred naira yẹn láti fi wo iye tó ń ta bread ní orílẹ̀-èdè Yorùbá and I was told wípé ní ilẹ̀ Haúsá bread ò rí báyìí àwọn oúnjẹ oúnjẹ lẹ́sì gan ní ilẹ̀ Haúsá kí ló dé táwọn pípín ìṣe wá báyìí síbẹ̀síbẹ̀ náà àwọn kan tó ṣe ń tẹ̀lé pé eh, bàbá kan ló lè ṣe Tinubu ló lè ṣe kinní kan ló lè ṣe ẹ ó bẹ̀rẹ̀ hundred naira for God's sake ṣé lè tí bá tẹ̀kọ́ òkè ebi tẹ̀ wá ń pa mi fẹ́ jẹun ṣé lè yó mi ṣé lè ṣó yó mi ẹ wá ní kó má sí olè kó má sọ àwọn èèyàn di rádaràda ọlọ́run àgbàlẹ̀ Yorùbá fún wa ní agbára ọlọ́run ojú òde ní ti Yorùbá orílẹ̀-èdè Yorùbá nation máa dúró ní agbára ọlọ́run ẹ ṣé gan